Thank Him for grace. Thank Him for the love of God. Thank Him for the Spirit of God in our life. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé wa. Ẹ ká dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀. Ẹ ká dúpẹ́ fún ìṣẹ́gun tó fún wa. Jésù ṣe ṣe o. Ọlọ́run mi ò ṣe o. Lẹ́dàá mi mo yàn ọ́. Òwò la gbéga fún orí ọ̀fẹ́ yìí o. Òwò la fi gbogbo ògo yìí fún. Ìwọ la fi gbogbo èyí fún. Ìwọ tó lágbára lórí ohun gbogbo. Ìwọ tó jẹ́ agbára fún wa. Ìwọ tó jẹ́ ibi sọ́ wa. thank you and I appreciate King. Let's exalt him. Let's exalt him. Let's bless the Lord. Ẹ ká dúpẹ́ láàárọ̀ yìí ló táyé wa o. In Jesus, a dúpẹ́ Thank you Lord Jesus for your grace. Thank you Lord Jesus. for your love. Thank you, Lord Jesus, for your spirit. Thank you, Lord Jesus, for abundance of your grace. Thank you, Lord Jesus, for your mercy that find me. Thank you, Lord Jesus, for your mercy that locate us. Let's exalt him for the mercy of God that find us. For your Ọlọ́run tó our body. For your ọ̀fẹ́ Ọlọ́run tó Thank Him. Appreciate Him. Give that your love for Him. Give that your great. Thank Him for the grace of our, for life. Thank Him for the love. Thank Him for His Spirit. Thank you for the great privilege He has given to you. Kárípẹ́ fún orí ọ̀fẹ́ èyí tó fún wa yìí orí ọ̀fẹ́ èyí tó fi gba ayé wa orí ọ̀fẹ́ èyí tó fi ra wá padà orí ọ̀fẹ́ thank him just exalt him gbọ́dọ̀ ọlọ́run yìí olùgbàlà ó máa ṣeun olùgbàlà ó máa ṣeun olùgbàlà á yàn ọ́ olùgbàlà á gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ jésù yìí jésù máa ṣeun jésù àfi ọpẹ́ fún jésù àfi ìyìn fún jésù àfi ògo fún ọ jésù àfi gbogbo ọlá fún ìwọ ọlọ́run fún oore ńlá tó ṣe fún àánú tá a rí gbà fọwọ́ agbára tó fi kàn wá ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ jésù yìí olùbàá ló máa ṣe ọlọ́run mi ò ṣe ẹlẹ́dàá mi ò ṣe alágbára ò ṣe ìwúlò jùlọ ó ṣe gbọ́ fún ìmọ́lẹ̀ tó tàn jésù ṣe. Ọlọ́run gbà ló máa ṣe Ọlọ́run gbà láàyè ọ I just thank him this morning just thank him olówó Ọlọ́run ńlá ọba tó gbà lọ́wọ́ ìyà Jesus, Jesus, Jesus, Jesus. Jésù ṣó Jésù àfi òpin fún láàárọ̀ yìí we thank you Lord we appreciate you Jesus, ṣó Ọlọ́run Jesus, Jesus. máa ṣó Jésù ṣó Jésù ṣó. Ìṣùṣù ó ṣe é o, ọlọ́run mi ó ṣe o, ṣe. lóṣù lóṣù lóṣooṣù ni yóò máa yìn ọ́. ṣẹ́nu ayé wa ẹ̀ka ilé olúwa yìí fún orí ńlá ẹ̀ka gbéga fún ọwọ́ ìyanu rẹ̀ sẹ́ Jésù ṣe ó tún lágbára lórí ọlọ́wọ́ ayé wa Jésù àyìn ọ́ Jésù àfi ọpẹ́ fún ọ Jésù àfi ògo fún ọ ìwọ tí gbogbo èyí yẹ ìwọ tí gbogbo ògo yẹ gbogbo ọlá ńlá yẹ Jésù mà ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìfún ńlá yìí olùgbàlà mà ṣe wọn olùgbàlà àyìn fún ètò tó ní fún ayé wa fún ètò ní fún ayé ọmọ wa fún ògo rẹ nínú ayé wa sẹ ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù yìí olùgbà ló máa ṣe o olùgbàlà yìn ọ́ olùgbàlà gbé ọ̀gá dúpẹ́ lọ́wọ́ ilẹ̀ ọba tí òjò bàjẹ́ ọba tí òjò dàrú ọba tí òjò bàjẹ́ jésù ṣe wọ́n tó pọ̀ ní pàtàgbára oṣù wọ́n tó pọ̀ ní pàtàgbára oṣù wọ́n láàyè lógo fún ọ̀rọ̀ rẹ nú ayé wa gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa ìgbàláwa tó fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ ètò ìjẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nú ayé mi gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí gbogbo ọ̀rọ̀ jáde ẹ gbórúkọ Jésù olúwa dáríjì mi ẹ̀jẹ̀ rẹ kó mi lọ́wọ́lọ́wọ́ ẹ gbórúkọ Jésù dáadáa gbogbo tí ò jẹ́ kí n gbóhùn rẹ bàbá gbogbo tó ń jẹ́ kó fi àánú wọ ọ̀rọ̀ àárọ̀ yìí gbogbo tó ń jẹ́ kó fọwọ́ kàn mí nínú ìyà pé Jésù ẹ sọ wípé Olúwa dárí ẹ̀ṣẹ̀ náà jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dá ìyanu mi dúró gbogbo ẹ̀ṣẹ̀ tó lè fọwọ́ ìyanu rẹ sẹ́yìn ayé mi gbogbo ẹ̀ṣẹ̀ ètò jẹ́ kí n rí ògo rẹ sẹ́yìn ẹ pe orúkọ Jésù sẹ́ Olúwa dá ìṣẹ̀lẹ̀ mi jì mí ẹ pe orúkọ Jésù Olúwa ṣẹ̀ mi jì mí ṣe fún mi Ọlọ́run ẹ pe orúkọ Jésù dáadáa olúwa ṣàánú ọkọ jésù bí tẹ́wà sẹ́ pé kí ọlọ́run kó ṣàánú pé kí àfi ẹ̀pọ̀ orúkọ jésù olúwa ṣá have mercy on me ńlá tó ayé mi wá mi pray as the lord kí àná ọlọ́run máa bọ̀ wá olúwa ṣàánú fún ọ̀nà mi gbogbo olúwa ṣàánú lórí ayé mi olúwa ṣàánú lórí ilé mi olúwa ṣàánú fún ayé ọmọ mi mọ́lọ́ orúkọ jésù bí tẹ́wà ọlọ́run mo ń fẹ́ àánú rẹ láàárọ̀ yìí ọlọ́run mo bèrè fún àánú rẹ láàárọ̀ yìí ọlọ́run kékeré fún àánú rẹ láàárọ̀ yìí ọlọ́run mo wojú rẹ fún àánú rẹ láàárọ̀ yìí ọlọ́run mo gbẹ́kẹ̀lé ọ láàárọ̀ yìí orúkọ jésù bí tẹ wà sẹ́ pé kí àánú ọlọ́run kó jọba ọlọ́run kó fọ́ mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú mi ọlọ́run orúkọ jésù as of have mercy on your life orúkọ jésù dáadáa as the Lord have mercy upon you. Ask the Lord have mercy upon your life. that Ẹ God Jesus, Father, have mercy on me. Father, have mercy on me. Father, have mercy on me. Father, have mercy on me. Father, have mercy upon my life. Father, have mercy upon my children. Ẹ porúkọ Jésù pé kí Ọlọ́run kò ṣàánú. Ìnáwó Ọlọ́run máa bọ̀ wá Olúwa ṣàánú fún ayé mi lọ. Olúwa ṣàánú fún ọ̀nà mi lọ́wọ́. Olúwa ṣàánú lórí iṣẹ́ mi. Ẹ porúkọ ìgbà pé àwọn pé kí ọlọ́run kó fi àánú jọba pé kí ọlọ́run kó mú wa ní gbogbo ọ̀nà olúwaránú fún àwọn èèyàn rẹ̀ ṣàánú ayé àwọn èèyàn iṣẹ́ ọlọ́run kó orúkọ jíjà bí kí àánú ọlọ́run kó fọ̀ wọ́n bí kí àánú ọlọ́run kó fọ̀ wọ́n bí kí àánú fọ̀ wọ́n bí kí àánú ọlọ́run kó fọ̀ wọ́n nínú ayé àwọn èèyàn yìí bí kí àánú ọlọ́run kó fọ̀ wọ́n lórí ilé àwọn èèyàn yìí bí kí àánú ọlọ́run kó fọ̀ wọ́n lórí iṣẹ́ àwọn èèyàn yìí bí kí àánú ọlọ́run kó fọ̀ wọ́n ẹ ká pe Jésù

olúwa fàṣàánú fún mi mú mi dé bí ayọ̀ mi sẹ́ ask Lord to have mercy upon your life èmi ò wá mọ tẹ́ ẹ̀ sọ fún sẹ́ sọ fún Jésù sẹ́ àánú mo àánú rẹ mo fẹ́ olúwa ṣàánú fún mi láti ra ayé mi padà olúwa ṣàánú fún mi láti wó kúkú lára mi olúwa ṣàánú fún mi ó yẹ kó ask Lord to have mercy ẹ bèrè Anu. àánú yẹn olúwa ṣàánú fún mi náà àdúrà láàárọ̀ yìí láti gbọ́ ohun ẹ̀bẹ̀ mi olúwa ṣàánú fún mi láti dé fún ìrànlọ́wọ́ mi Olúwa ṣàánú fún mi láti gbèjà mi sẹ́ Olúwa ṣàánú fún mi ẹ pé orúkọ Jésù pé Ọlọ́run kó ṣàánú fún wa láàyè pàṣẹ lórúkọ Jésù Olúwa ṣàánú fún ayé mi Olúwa ṣàánú lórí iṣẹ́ mi Olúwa ṣàánú ayé àwọn ọmọ mi ṣàánú ọ̀nà mi gbogbo náà pé Jésù yẹn sẹ́ o nílò ẹni o mo nílò àánú yẹn ni o ọwọ́ àánú máa bọ̀ wá àánú Ọlọ́run máa bọ̀ wá láàárọ̀ yìí ọwọ́ àánú Ọlọ́run máa bọ̀ láti gbá èkó padà ọwọ́ àánú Ọlọ́run máa bọ̀ wá láti gbé ọ̀rẹ́ pọ̀ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa orúkọ Jésù Ọlọ́run bá ayé mi pààrọ̀ yìí Ọlọ́run bá mi pàdé jẹ́ rí ọ láàárọ̀ yìí jọ jẹ́ rí iṣẹ́ mi Olúwa bá mi pàdé wíwá ayé mi kalẹ̀ tell Lord to meet with you tonight to take away the load of your life. every load that you have been carrying all around gbogbo ẹrù wútí gbèkè olúwa bá ayé mi parí kó o mú kó o nú ayé lánà ó gbàdúrà orúkọ jésù orúkọ jésù làkó azuka kó o mú ẹrù kó o nú ayé lánà ó gbàdúrà orúkọ jésù gbogbo ẹrù amòkò ẹ kú orúkọ ìṣẹ̀dára olú ayé mi pàdé kó mú ẹrú ayé mi kúrò ask the Lord to meet with you ẹ pé Jésù dáadáa olúwa ayé mi pàdé kó mú ẹrú ayé mi kúrò orúkọ Jésù olúwa bá ayé mi pàdé lórúkọ Jésù olúwa bá ayé mi pàdé gbogbo ẹrú ayé mi olúwa mú kó orúkọ Jésù olúwa bá ayé mi pàdé làkàtúrì àmà oṣù tó yàrá rapati rapatẹ́gàbà ẹ kórúkọ jésù là olúwa bá ayé bàbá rẹ olúwa bá ayé bàbá rẹ gbórúkọ jésù gbogbo ẹrù onú ayé mẹ gbogbo tí ayé tó gbé sí ayé tó gbé sínú ayé ènìyàn èyí tó ju ènìyàn lọ èyí tó jẹ kí ẹ dé tó yẹ kó dé èyí jẹ kí ẹ ṣe tó yẹ kí ẹ ṣe lásìkò ẹ pòrúkọ jésù olúwa bá ayé mi pàdé gbogbo ẹrù wíwo every load every burden every bondage lórúkọ alọ́ begin to remove olúwa bá ayé mi pàdé gbogbo ẹrù ìtìjú gbogbo ẹrù àmúbọ́ àìṣetì gbogbo ọ̀nà ẹ̀pọ̀ orú jésù ẹ̀jẹ̀ jésù mú kúrò làkàlì àmàmú sùdúràbà èpò rárá orúkọ jésù rárá olúwa bá ayé mi pàdé gbogbo ẹrù ìtìjú ní orúkọ jésù olúwa bá ayé mi pàdé olúwa bá iṣẹ́ mi pàdé olúwa ọ̀nà mi pàdé láàárọ̀ yìí ẹ pé orúkọ Jésù kó má fi dọ̀la ẹ ò àárọ̀ yìí ni kó má fi dọ̀la ẹ pé orúkọ Jésù Olúwa bọ́ ọ̀nà mi pàdé àárọ̀ yìí ni má fi dọ̀la orúkọ Jésù dára Olúwa bá ayé mi pàdé àárọ̀ yìí má fi dọ̀la ẹ pé orúkọ Jésù Olúwa iṣẹ́ mi pàdé àárọ̀ yìí má fi dọ̀la Olúwa bá pàdé àárọ̀ yìí má fi dọ̀la ẹ orúkọ Jésù dára pé kẹ́ni máa yí sọ́ọ̀lì kó bá ayé yín pàdé ẹlẹ́mọ̀ Ísírẹ́lì kó bá iṣẹ́ yín pàdé ẹlẹ́mọ̀ Ísírẹ́lì kó bá ọ̀nà yín pàdé ẹlẹ́mọ̀ Ísírẹ́lì kó bá ilé yín pàdé Olúwa bá ayé mi pàdé kí orin kó padà wá fún mi Olúwa bá ayé mi pàdé kí ọ̀nà ayé mi kó là fún rere ẹ pé orúkọ dúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ pé orúkọ Jésù Olúwa sọ ìbànújẹ́ mi Olúwa sọ dayọ̀ olúwa so ẹ̀mú ẹ̀rù mi àti ìfòyà mi lọ lónìí olúwa mú ìbànújẹ́ ayé mi kúrò gbogbo tó ń ṣẹlẹ̀ nú ayé yìí èyí tó nú ayé mi èyí tá orúkọ jésù láàárọ̀ ọ̀yin ọ̀run yanjú ẹ̀ let the lord settle it and take it away ìbàdàn ìbàyẹ̀wò àṣejù ògbúdọ̀ bá yí ẹni jí mọ́ ló àbúbọ̀ ògbúdọ̀ bá ògbúdọ̀ bá ìrìn àjò ìgbúdọ̀ bá ìrìn àjò ẹni kò gbúdọ̀ bá yí ẹni ìrìn àjò mọ́ ẹ kú orúkọ gbogbo tó tá a fẹ́ yẹn ẹ sọ fún ọlọ́run gbogbo tẹ́ ẹ fẹ́ kọ́lọ́run kó mú kó olúwa mú kó lónìí àṣetì ní àmúbọ́nì báyé mi pàdé gbogbo tó lòdì sí ògo gbogbo tó lòdì sí ìbùkún gbogbo tó lòdì sí ayọ̀sẹ̀ ìtí ń jẹ ayé ẹni ìtí ń bẹnu ayé ẹni lónìí wà mú kó ọlọ́run lánàá ó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ ńlá jésù ọba tó pọ̀ nígbà dágbára olúwàbá ayé mi pàdé kàdóríà màkàsáàtà làpróndò síkàwà làpréndò síkàwò làkàndàrà àgáyàwà ẹ pé orúkọ jésù pé kí ọ̀run kó bá ayé yín pàdé gbogbo tó lòdì gbogbo tó lòdì sí ògo gbogbo tó lòdì sí ìbùkún gbogbo tó lòdì sí ayọ̀ nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ ó bẹ̀ ṣe parẹ́ gbogbo tó lòdì sí ìbùkún ayé mi sẹ́ẹ̀ kó bẹ̀ sí parẹ́ o ẹ po orúkọ Jésù ó yá ó yá ó yá ó yá làkèrè àmàwò sàtà lò branda yàrá làpáraba sóńtò yàrá lẹ́kẹ̀tẹ̀ mọ́kàbà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wẹ orúkọ Jésù every week every wicked covenant gbogbo májẹ̀mú ìka every week covenant that dey break it this morning for me olúwa bàjẹ́ lórí mi lónìí every wicked governor gbogbo májẹ̀mú ìkà gbogbo májẹ̀mú ìkà tí ò jẹ́ kí ayé ẹni nísinmi gbogbo májẹ̀mú ìkà tí ń fi ayé ẹni ṣiṣẹ́ ẹ pe orúkọ jésù gbogbo májẹ̀mú ìkà tí ò jẹ́ kí ayé ẹni nàró gbogbo májẹ̀mú ìkà lórí ayé mi lọ́wọ́ lórí ayé ọmọ mi nírìn àjò mi o ó yẹ ẹ̀ lánàá ẹ̀ gbàdúrà gbogbo májẹ̀mú ìkà asán lónìí ó yẹ ó yẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ ńlá Jésù ọba tó pọ̀ ní pàdágbà májẹ̀mú ìkà lórí ayé mi every wicked covenant èyí tí ń mú ìrìn àjò ayé ẹni sìn èyí tí ń mú ọmọ ẹni tí ń mú ọmọ ẹni sìn èyí tí ń mú iṣẹ́ ẹni sìn májẹ̀mú ìkà tí ń dá ògo dúró ọyẹ Ọlọ́run lánàá ó gbàdúrà olúwa yóò dá sán olúwa yóò dá sán mọ́jẹ̀mú ìkà tí ò jẹ́ kí ayé ẹni nàró ọmọlọ́run lanu ẹ gbàdúrà ẹ kú orúkọ Jésù mọ́jẹ̀mú ìkà di asánú ayé mi mọ́jẹ̀mú ìkà di asán lórí iṣẹ́ mi mọ́jẹ̀mú ìkà di asán lórí ilé mi ẹ kú orúkọ Jésù bí tẹwà bí kí ọlọ́run kó bẹ̀ sí bàjẹ́ kí ọlọ́run kó bẹ̀ sí sọ di òfo ní orúkọ Jésù kí ọlọ́run kó bẹ̀ sí yí dànù gbogbo májẹ̀mú ìkà ìtì èyí tí máa ń mú ìrìn àjò ayé ní ṣerú ẹ pe orúkọ Jésù ó yá start the Lord to destroy every evil covenant every evil covenant in my life every evil covenant in my home every evil covenant in my marriage ní orúkọ Jésù májẹ̀mú ìkà èyí tó fẹ́ kó rí ayé ẹni lọ́mọ péjọ ní orúkọ Jésù èyí tó fẹ́ kí ẹni rí ọmọ ránníṣẹ́ lórúkọ Jésù májẹ̀mú ìkà tí ń dojú rẹ̀ délẹ̀ májẹ̀mú kàtí ń fi ayé ẹni ṣíṣe ìdí mú ayé ẹni jìyà somebody pray ask the Lord to begin to destroy that evil covenant over your life gbogbo májẹ̀mú májẹ̀mú ìkà yẹn kó bẹ̀rẹ̀ sí di asán o májẹ̀mú ìkà ní ilé mi májẹ̀mú ìkà lórí iṣẹ́ mi májẹ̀mú ìkà ask the Lord to begin to destroy májẹ̀mú ìkà will call Jesus every wicked covenant gbogbo májẹ̀mú ní ntàlẹ́ àmàmà ìtú òfin àánú bá ayé ẹni You ní orúkọ Jésù mo má jẹ̀mú tí ò fi àánú bá ayé mi lò ó yá ó yá kó bẹ̀rẹ̀ sí parẹ́ kó bẹ̀rẹ̀ sí di asán ní orúkọ Jésù Olúwa sọ́ dasán Olúwa sọ́ dasán Olúwa sọ́ dasán Olúwa sọ́ dasán house of the stronger command gbogbo iṣẹ́ lórí ayé mi ní orúkọ Jésù gbogbo iṣẹ́ nínú ilé mi ní orúkọ Jésù gbogbo iṣẹ́ májẹ̀mú ìkà nínú mi mo ṣe májẹ̀mú ìkà ní ìrìn àjò mi ní orúkọ Jésù gbogbo ìṣe rẹ̀ ní ọ̀nà mi gbogbo Olúwa sọ asán gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa fà mí jáde ọmọ Ọlọ́run fà mí jáde fà mí jáde ọmọ Ọlọ́run fà jáde nínú kòtò ṣòro tọ́ta jù mí sí ọmọ lọ́run fà mí jáde óyá óyá ó fà mí jáde ọmọ lọ́run fà mí jáde mo fẹ́ jáde fà mí jáde ọmọ lọ́run fà mí jáde nínú òjò ṣòro tọ́ta mi sí ọmọ ọlọ́run fà mí jáde nínú kòtò àṣetì tọ́ta jù pè sí ọmọ ọlọ́run fà mí jáde ẹ orúkọ jésù olúwa mú mi jáde ẹ olúwa mú mi kúrò ní ipò tí mo wà yìí ipò tí ò tẹ́ lọ́rọ̀ yìí olúwa mú ìpín ìkúrò ní ayé mi olúwa mú mi kúrò ní ipò tí mo wà yìí ipò àìlórùnlọ́wọ́ àìrólórí àràláàánú ipò àìtẹ̀síwájú fún orí that position that you identify in your life that position to what is happening to you ẹ pé orúkọ Jésù get me come out of it ẹ mú mi jáde kúrò tí mo wà yìí o ẹ mú iṣẹ́ mi jáde kúrò mẹ́ ẹ mú ayé ọmọ mi jáde ẹ pé orúkọ Jésù Olúwa mú mi jáde wọ́n tó mú Israẹli jáde ó pẹ̀lú the Lord brought them out of slavery ẹ pé orúkọ Jésù Olúwa mú mi jáde Olúwa mú mi jáde lọ́wọ́ májẹ̀mú tó dá mi dúró Olúwa mú mi jáde lọ́wọ́ májẹ̀mú àrọ́mọbí olúwa mú mi jáde lọ́wọ́ ìyà lọ́wọ́ ìtìjú mú mi jáde lọ́wọ́ ẹ̀gàn lọ́wọ́ ogun afáyé ẹni ẹ fi ṣe yẹ̀yẹ́ lórúkọ jésù ask God to bring you out olúwa mú mi jáde olúwa mú mi jáde olúwa mú mi jáde lọ́wọ́ ogun afáyé ẹni jìyà ní orúkọ jésù lọ́wọ́ ogun afáyé ẹni ṣẹ̀sín ẹ kú orúkọ jésù olúwa mú mi jáde ní orúkọ lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́ lórúkọ jésù ní ìwà ìrọ́nà àbáyọ yìí in that position that there is no way out nínú ipò àrọ́nà àbáyọ yìí níbi àrọ́nà àrọ́nà jáde yìí olúwa mú mi jáde agbára ń bẹ lọ́wọ́ ọlọ́run ẹran tí pé ó lè lànà ní agíjù ẹran pé bẹ́ẹ̀ ni ẹran tí pé yóò lẹ́yìn bẹ́ẹ̀ ni olówó òun ó lànà ní agíjù ẹ porúkọ jésù olúwa mú mi jáde ní òkú tí mo wà yìí jẹ́ jáde ẹ porúkọ jésù ọmọlọ́run lánàá gbàdúrà ẹ sọ fún jésù mo fẹ́ jáde mo fẹ́ jáde mo fẹ́ jáde olúwa mo fẹ́ jáde mo fẹ́ jáde pẹ̀lú agbára rẹ bring me out in your power bring me out in your power olúwa mo fẹ́ jáde nínú agbára rẹ ask God to bring you out nínú agbára rẹ jáde gbogbo èlé jáde lọ́wọ́ ayé jáde lọ́wọ́ ìdààmú ọkàn jáde lọ́wọ́ ìtìjú jáde ní orúkọ Jésù come out by the power of God. in the name of Jesus come out by the power of God ẹ pé orúkọ Jésù ọ̀nà mi là lónìí ìwọ ọ̀nà mi là lónìí ìwọ ọ̀nà mi là lónìí ìwọ ọ̀nà mi là lónìí ìwọ ọ̀nà ayé mi là lónìí ọ̀nà ilé mi là lónìí ọ̀nà ayé ọmọ mi là lónìí ọ̀nà iṣẹ́ mi là lónìí ẹ pé orúkọ Jésù jẹ́ ń jáde mo jáde èmi bọ̀ tell the Lord you are coming out èmi bọ̀ I'm coming out. I'm coming out of failure. I'm coming out of stagnancy. Ẹ pe orúkọ Jésù. Èmi jáde. I'm coming out. Tell the Lord you are coming out. You are coming out of that position. In the name of Jesus. Ẹ pe orúkọ Jésù. You are coming out of disappointment of life. I'm coming out of struggle. I'm coming out of this sickness. Ẹ pe orúkọ Jésù. Gbúà dúà lórúkọ Jésù Kristì. Olúwa ẹ pe orúkọ àkókò. No agbègbè tí mo wà kó bẹ̀rẹ̀ sí gbè mí let the atmosphere of my where I am begin to favour me olúwa agbègbè mímọ́ jù ní mi lára where you are it will not be trouble to you orí ọ̀fẹ́ yí mi ká ìwọ ọ̀run mi sílẹ̀ let my heaven open that's that your surrounding let your surrounding oh thank you my darling begin to bring blessing to you. Uh, kó bẹ̀ sí kó bẹ̀ sí mú ìbùkún wá fún ọ kí agbègbè rẹ kó bẹ̀ sí sàn ọ ẹ pe orúkọ Jésù agbègbè mi lọ́wọ́lọ́wọ́ kó bẹ̀ sí sàn mi agbègbè mi my atmosphere begin to bring blessing to me kí agbègbè mi kó bẹ̀ sí mú ire wá fún mi ẹ pe orúkọ Jésù mú ó ta alábàtàyà lè pààrọ̀ sàkàtàyà ẹ pe orúkọ agbègbè rẹ lọ́wọ́lọ́wọ́ kó mú ire jáde fún ọ àyíká rẹ kó bẹ̀rẹ̀ sí so èso rere lòtẹ́lì àmàkópa rúṣàtẹ́yà lè prona kàdàwà ìwọ gbanilára bóyá pòránù ayé lọ́wọ́ ìwọ àgbègbè mímúre wá o let the atmosphere dàdà mí bóbi kébi nínú ilé yẹn ni o nílé ọkọ yẹn ni o lórúkọ Jésù lẹ́nu iṣẹ́ yẹn ni o àgbègbè yẹn kó bẹ̀rẹ̀ sí mú ire wá lórúkọ Jésù màkàtóyà màkàwà kó fari jáde kó mú ògo jáde wá fún yín let my atmosphere begin to be an atmosphere of blessing ìwà agbègbè mi gbọ́ ọ̀rọ̀ olúwa ìwà àtàyíká mi àtàyídà mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ó yẹ jẹ́ ìbùkún fún mi ẹ fi orúkọ jésù yíká bàbá sàtà nítorí àmà azàkàbà agbègbè yẹn kó bẹ̀rẹ̀ sí mú eré jáde let it begin to bring blessing let it begin to bring glory in the name of Jesus ẹ pọ orúkọ jésù ìwọ àgbègbè mi mú rẹ jáde wá fún mi o ìwọ àgbègbè mi mú ògo jáde wá fún mi ìwọ àgbègbè mi mú ẹwà jáde wá fún mi mi gbọ́dọ̀ jìyànú rẹ mọ́ lórúkọ Jésù no more suffering in the atmosphere where you are no more disappointment no more delay somebody pray lórúkọ Jésù ní àgbègbè mi mi gbọ́dọ̀ jìyà ọmọ mi ò gbọ́dọ̀ jìyà ní orúkọ Jésù ìwọ àgbègbè mi mú rí ayé mi jáde mú ògo mi jáde mú ẹwà mi jáde somebody speak to the atmosphere ẹ bá gbogbo àyíká ẹ̀mí kẹ́mi ti ṣiṣẹ́ kíṣẹ́ ìwọ agbára tába ti ṣáájú tó ṣẹ́ tó lòdì ní orúkọ Jésù agbára ilé nìní ń ayé ẹni dúró ń ayé ẹni dúlẹ̀ ní agbègbè mi àyíká ní orúkọ Jésù ètí ń fa láàánú mi sẹ́yìn somebody pray latoliama sotoliare ropatigaba speak to the atmosphere speak to that atmosphere let the rain of heaven begin to rain àwùjọ ànúkọ bẹ́ẹ̀ sí lọ sí agbègbè yẹn ìwọ ìnira jáde ìwọ ìpọ́njú jáde ìwọ àṣetì jáde ìwọ àbúbọ jáde ìwọ agbákagbára èyí ṣiṣẹ́ ìlòdì ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ní agbègbè mi ẹ wọlé ní àyíká mi ẹ rìn jìnnà ó yá ó yá ó yá speak to the atmosphere let the atmosphere be atmosphere of blessing of favour to your life of glory of joy of breakthrough of success ìyáàna yàmàmú kapa lè sọ́ńtòrì àbàkà yàmú làfúràǹdà yàmú ìwà àgbègbè ayé àwọn èèyàn yìí.

ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa bàjẹ́ lọ́wọ́ ní o let our atmosphere begin to bring blessing bring favour to our life bring glory to our life bring joy gbúàdúà lórúkọ jésù kristi olúwa wá ẹ sọ fún jésù olúwa ṣe mí lóore ńlá má ṣòro ọ̀fẹ́ láìpẹ́ yìí èyí tí ayé ò rí inú ayé mi olúwa ṣe mí ní oore ńlá èyí bí yóò rí inú ayé mi náà olúwa ṣe mí lóore ńlá èyí tí ayé ò rí ẹ porúkọ jésù olúwa ṣe mí ní oore ńlá èyí tí ayé ló bá tí wọn bá iná ayọ̀ olúwa ṣe mí ní oore ńlá orí ṣe mí lóore ọmọ if you orí tẹ fẹ́ ẹ o olúwa ṣe mí ní oore ńlá èyí tí ayé ò fi bá mi yàn ọ́ olúwa ṣe mí ní oore ńlá ìtí gbogbo ayé ò fi bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ olúwa ṣe mí lórí ńlá ìtí mi ò fi gbégbá ọpẹ́ that I will give you testimony olúwa ṣe mí lórí ìtí mi ò sọ nípa ẹ̀rí rẹ fún gbogbo àgbáyé wọ́n ròyìn rẹ o fààyè ò gbọ́ orúkọ Jésù olúwa ṣe mí ní oore ńlá ètí náà mi ò fi dùn olúwa ṣe mí ní ńlá ètí mi ò fi jẹ́ èèyàn bẹ́kẹ́ porúkọ Jésù sẹ́ ọlọ́run tó pọ̀ nípa àtàgbára ṣé mi lóore ńlá táyé fún màkí mo ní ọ ó yẹ ọmọ ọlọ́run ìlànà ìgbàdúà orúkọ Jésù a màkàlì mà sí ẹ o ẹrọ Jésù yẹn rárá olúwa ṣe mí ní oore ńlá oore ńlá tí ayé òfin bá mi yìn ọ́ oore ńlá tí ẹbí òfin bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ làkóòtè ìmọ̀ sáà tayaba ọmọ ọlọ́run ìlànà ìgbàdúà pé Jésù yẹn oore ńlá yẹn kó jáde nínú àdúrà yìí lórúkọ jésù oore ńlá kó fara oore ńlá yẹn lórúkọ jésù kó di mímà oore ńlá yẹn lórúkọ jésù kó di mímà oore ńlá ti ń dá ẹ̀tọ́ ẹni padà fún ayé ẹni oore ńlá ìkádòlàmá òháràdà lè sóńtolímà ó zàgàbà oore ńlá lórúkọ jésù èyí tó ló fi wọlé wá ní orúkọ jésù mo ní kí ọlọ́run kó ṣe yín ní oore ńlá mo ní kí ọlọ́run kó ṣe é ní oore ńlá mo ní kí ọlọ́run kó ṣe é ní oore ńlá gbogbo ènìyàn yìí ní orúkọ jésù ẹ oore ńlá yìí ayé yín nílò rẹ̀ your life is need of it maseria but your life is in need of it ayé yín nílò rẹ̀ ẹ gbà á ọmọ ayé nílò rẹ̀ ẹ gbà á oore ńlá yìí ti ń ní ìtìjú ayé ẹni kúrò oore ńlá èyí tí ń sọ ayé ẹni èyí tí ń mú kó oore ńlá èyí tí ń gbẹ ẹ̀tọ́ ẹni fúnni lórúkọ Jésù ayé yín kò gbà á lórúkọ Jésù ẹ gba oore ńlá yẹn o ẹ gba ńlá yẹn o oore ńlá lórúkọ èyí tó mú ìbànújẹ́ kúrò oore ńlá èyí tó sọ yín di ọlọ́mọ lórúkọ Jésù oore ńlá èyí tó di ẹni ògo ẹ gba oore yẹn oore ńlá èyí tí mú ìṣẹ́ àti ìyà kúrò ayé ẹni ní orúkọ Jésù oore ńlá èyí tó mú gbogbo ẹ̀rù sá lọ oore ńlá èyí tó mú ọkàn ayé balẹ̀ láàárọ̀ ní orúkọ Jésù ó yẹ gbà á oh màkàlì bàṣáìdà gbúà dùà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ sọ fún Jésù nínú ayé yìí òòrùn yóò wà lábẹ́ òòrùn láwa gbogbo èèyàn abẹ́ òòrùn láwa tọ́lọ́run dá wa sí nìyẹn ẹ wá sọ fún Jésù lábẹ́ òòrùn mi gbọ́dọ̀ jìyà mọ́ tàbí lábẹ́ òòrùn mi gbúdọ̀ jìyà mọ́ mi gbúdọ̀ mi ẹ o mi gbúdọ̀ jìyà mọ́ mi gbúdọ̀ iṣẹ́ ò gbúdọ̀ ṣẹ́ mi. gbogbo májẹ̀mọ́ gbogbo ẹni tó májẹ̀mọ́ wà kí ayé ẹni máa jẹ pé lábẹ́ ọ̀rọ̀ yìí pé yóò ní ṣe rere ńbẹ̀ níbo lèèyàn fẹ́ lọ kò sí bí èèyàn ti fẹ́ lọ abẹ́ ẹ̀rù yìí náà lèèyàn ti gbé ayé yẹn torí tọ́lọ́run dá ọ sí nìyẹn ẹni tọ́lọ́run sọ pé ẹni tó bá sọ pé tọ́lọ́run dá ayé ẹni sí tí ò fẹ́ kó gbé ayé ẹni òun ni kí ọlọ́run kó bẹ̀rẹ̀ sí dójú tì í ẹ pe orúkọ Jésù lábẹ́ ohun tí mo wà yìí o mi gbọ́dọ̀ ṣẹ̀ ìyà ò gbọ́dọ̀ jẹ mí ọ̀dà orí ò gbọ́dọ̀ dá mi ọwọ́ mi láti tókè ẹ pe lábẹ́ ohun mi gbọ́dọ̀ jìyà gbogbo májẹ̀mú gbogbo èèyàn tó sòdì lórí ayé ẹni lábẹ́ òrùn tí ayé ẹni máa jìyà gbogbo ẹni tó lo àyájọ́ òkùnkùn fún ayé ẹni gbogbo ẹni tó lo èdèkéde fún orí ẹni ọlọ́run bá gbogbo agbára ẹ jẹ́ lábẹ́ òrùn mi gbọ́dọ̀ jìyà mọ́ lábẹ́ òrùn iṣẹ́ mi ò gbọdọ̀ dàrú lábẹ́ òrùn mi gbọdọ̀ kú láì tọ́jọ́ ẹ porúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run ọmọ wa ò gbọdọ̀ jìyà ọmọ wa ò gbọdọ̀ jìyà ọmọ wa ò gbọdọ̀ mú òṣì a gbọdọ̀ sunkún lábẹ́ òrùn ẹ lọ ṣe rere o gbogbo ènìyàn yìí lábẹ́ òrùn kẹ lọ gba ohun rere kọ́ fún ohun fún ayé kójú má ṣe tì í Ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé tẹ wojú ẹ̀ láàrin kó dáa yín lóhùn Ọlọ́run tẹ fa ayé yín kó dìde fún yín ọlọ́run tó tẹ gbẹ́kẹ̀lé kó gbè é e níjà kójú àdúrà má ṣe tì í o lórúkọ jésù ẹbọ àdúrà tẹrú láàárọ̀ ẹ ó kó wà lórúkọ jésù ẹbọ àdúrà tẹrú the sacrifice of prayers ìtẹrú láàárọ̀ yìí mo ní kó gbà ọ̀run kó dáhùn jésù kó fọhùn lórí ẹ lórúkọ jésù ẹ lọ rí àdúrà ẹ lọ rí ogun àdúrà ẹ lọ rí ìbùkún àdúrà ẹ lọ rí ìbùkún àdúrà go and experience the blessing of God the favor of God, the glory of God in your life, in your own. Go and find glory, fulfillment and breakthrough, success in every areas of life. Orúkọ Jésù ojú òní tì í, ẹ ti gbó ohun sókè sólúwa pé kó dáhùn kó dá yín lóhùn níbi àyè ńlá kó dá yín lóhùn gbogbo àyíká àyídà kó bẹ̀rẹ̀ sí gbè yín àyíká àtàyídà kó gbè yín orílẹ̀-èdè kó gbè yín o ẹnu iṣẹ́ kó gbè yín o lórúkọ Jésù ilé yẹn kó gbè yín agbègbè yẹn kó gbè yín ẹ ní jìyà mẹ ojú ò ní tì yín ọwọ́ tẹ gbúdẹ gbogbo ọwọ́ tí ọ̀tá bá gbé lórí ayé wọn fi nara wọn ọ̀tá rẹ kó ṣera ẹ lórúkọ ọ̀tá wa kó ṣera wọn ọ̀tá wa ó ní wọn mú ẹ̀jẹ̀ ara wọn ó ní wọn jẹra ara wọn ó ní ara wọn gbogbo àwọn akó ọ̀tá tó kóra wọn jọ lórúkọ ọ̀rọ̀ ọ̀run ṣe wọn lára kán mú ara wọn kán jẹra wọn ẹni tó ń lépa rẹ kó ṣubú bí Samuel bí Sọ́ọ̀lù ṣe ṣubú wájú Dáfídì ọ̀tá rẹ̀ kó ṣubú ìyẹn bí Amani mo ṣe ṣubú níwájú Mọ́dékáì lórúkọ Jésù mo ní kó ṣubú bí ọ̀tá Sédrak àti Mẹ́sàkì àtàbẹ́gídígò ètò ṣubú níwájú wọn bí ọ̀tá Dáníẹ́lì mo ṣe ṣubú bí ọ̀tá Jésù náà ṣe ṣubú níwájú rẹ̀ ọ̀tá ayé lórúkọ Jésù kó ṣubú wájú yín kẹ́ẹ̀dì kẹ́ẹ̀dì dé o kẹ́ẹ̀dì aláyọ̀ Ọlọ́run kó ṣe yín ní oore ìjáde inú ọ̀sẹ̀ ìkólúwa kó bá yín jáde agbá àjíǹde kó wọnú òróró yẹn lọ òróró yẹn lórúkọ Jésù kó gba agbára kó gba agbára ọ̀tun ìwọ òróró yìí kó bọ́ ọ sọ̀rọ̀ ní gba agbára gba agbára gba agbára gba agbára gba agbára Olódùmarè gba àmì ọ̀tun sí ọ lára gbogbo àmì gbogbo àmì ìdánimọ̀ fún ohun lórúkọ Jésù kó parẹ́ nu ayé rẹ kó parẹ́ nu orí rẹ ó parẹ́ nínú ayé rẹ̀ kó sàmì ọ̀tún sí ọlọ́ra ẹ gba àmì ọ̀tún receive a new mark go in that blessing return with glory ọlọ́run kò yọ omi ẹ sí wọn bẹ́ẹ̀ tí ń jáde náà sẹ̀ kọ́lọ́run kò bá ayé jáde orí ọ̀fẹ́ jésù lọ́wọ́ ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀ mọ́ kọ́lọ́run kò dáàbò bò yín o àdúrà tẹ gbà kó rí bẹ́ẹ̀ kọ́lọ́run kò fara hàn bẹ́ẹ̀ ló sì rí láyé lórúkọ jésù kristi olúwa wa àmín. Àmín, àmín lórúkọ Jésù, hallelujah. Praise the Lord. Let's remember that the prayer continue. I thought I'm not going to be able to come tonight again, but you know that's why it's uh put up right? You know, thank God for that. Let us put in mind that um, um, that the prayer continue in the morning, and also I told this week we're going to uh, um, you get your oil with you. We are anytime we pray, we anoint ourselves this week. Don't worry. you are not a tẹ̀lé. And you see di ẹlẹ́rìí. So thank you for being here. Ẹ lọ rí Thank you. God bless you. Bye bye.